overcooked turkey let me tell you mo gbọ́ tó dárúkọ ọmọ mi i will come for your daughter màá dárúkọ ọmọ ẹ because i never láyé me. mo dárúkọ ọmọ ẹ rí Me, ìdárúkọ ọmọ ẹ rí i will give you back to back tonight Sholori lórí burúkú ni ẹni ibi tí bá ti bú ẹ lánàá you come and tell me but i want to make this chat a very very calm chat ṣẹgbọ́ thank you so much ẹ jẹ́ kí n Thank you. ஒம்பது ஒம்பது Yeah, yeah. ஒம்பது um please um sis tẹ́ bá ń let me get let me get a a video let me get a video I don't want to talk out of context you all know me that um normally I don't play people's video but I'm going to play a video because I want to give you to her. I want to reply her back to back. Back to back. Ṣé Bobby. So I'm going to be playing a video. Yeah. One second. Thank you, sis. God bless you, and me. um, um, okay, is this the chat? Okay. Okay, what is in chat? Okay. I said it is the audacity for her. Ibi tí gbogbo yín bá ti mọ̀ I don't make it í tag èèyàn. Am I communicating? I don't tag people. Yeah? But she had the guts ṣàmì pé táwọn bá ti tag BJ wọ́n mọ̀ pé orúkọ tó ń jáwó lọ́wọ́lọ́wọ́ nìyẹn wọ́n mọ̀ pé orúkọ tó jẹ́ pé tó bá ṣàfẹ́ pull crowd ìwọ fi BJ sí honestly tó bá rẹ̀ tó ń wù ẹ́ tẹ́lẹ̀ ìwọ fi bíkú jẹ́sẹ̀ sí they will pull that crowd she wanted that crowd and my name gave it to her she was crying profusely on her chat tonight. Am I communicating? But that is not the bone of contention. How about she stop me? Edu, yeah. That boy should stop making Okay. Yeah. Ah, so this is our chat for today. Yeah? Yeah. We are waiting for her to start. Nalonte. Ó oh, ṣe chat fún mi ni ó tag mi ó parọ́ oríṣiríṣi. Mm-mm. Má lọ, má sọ̀rọ̀ tiẹ̀, Please, don't get involved. <sighs> Ẹ jọ ibo ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èmi ò ráyè gbogbo please. Ibo ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ wo. she video gidi lọ́sẹ̀ ní sinmi ṣá six mo ń bọ̀ today náà ni six ṣé ìtẹsẹ́ndì ok. bó bá ti fi bàjẹ́ tí mo fi rọra ń wò. ó I will say everything today. Okay. So sún can kàn gèrè débẹ̀ ni. ẹ especially you Bukky Jesse ọ̀rọ̀ tó ṣe sí tó fi ń dárúkọ mi tó jẹ́ pé tó bá ti fẹ́ so bá jẹun lé ẹ̀ tó fẹ́ nuwọ́ wàá wo gbogbo èèyàn lórí social media Kudi yìí ni ìwọ náà ló sọ mí ní overcooked turkey kò sí orúkọ tó ò tí ì pè mí tán láti two thousand and sixteen ó kéje sí now guys yo. now ẹ jẹ́ kí sáré kọ́ mi síbẹ̀ yẹn I want to welcome everyone to this to today's Sunday chat. this is a lady um she's a pretentious The bank boy gbọ́ ẹni pretentious bastard Oh my ló ń jẹ́ bẹ́ẹ̀ ò ń anybody that knows me very well i don't do hanky panky i'm a very straightforward person Me like it come on come ṣàbòsí tẹ the bank wá ya labosi girl yini ni am i communicating now also everything tí bá ń ṣe mo máa ń dárúkọ òun Kudi I want you to know today you are nothing to me honestly you are nothing to me I have no reason to mention your name màá dárúkọ ẹ tọ́rọ̀ bá kùn ẹ am I communicating so get that into your dumb skull tó o bá ti get yẹn get it into your brainless skull ipe orúkọ ò ṣe nǹkan kan fún mi sórí pé mi tag ẹ mo mọ̀ mọ̀ kọ́wúkọ ẹ̀ tó wọ́ kọ́wúkọ mi ni kó má fi pẹ́rù bá mi láti kọ́wúkọ yìí i don't tag people láì tag anybody máa command èrò máa command because i make sense kí n tiẹ̀ má wá rí chat ṣe i make people laugh i make people laugh but you tagged me because you wanted that crowd but i give it to you so ó sọ pé anything tí bá ti lọ tí má ti bọ̀ máa dárúkọ ẹ dárúkọ ẹ for what so let's listen ẹ jẹ́ ká máa gbọ́ lọ. No. Oh, very welcome. I guess a lot of you, you've had enough about me at, for, on Buki Jesse's platform. I know some of you have sent messages to me. You are worried about me. That kí ni mo rà nígbà ọmọ yìí ná? Táàrin fín excuse me Kudi they said age is just a number but let me tell you today ta ẹfin ìwọ ìgbà àkọlẹ̀ ìwọ lóòrùn èmi rin ẹfin ṣé mo tiẹ̀ rí ẹni mi tiẹ̀ mọ̀ bí yóò exist to God who made me olè mi ẹfin you can imagine the insult you can imagine the insult ó ṣe fifteen last year. ó gbọ́dún kan lọ́wọ́ mi you must be high on cheap drugs fún pé make statement pé mo rí ẹfin yẹn ta ni ẹ tàn lè rí ẹfin ìwọ gbà kólẹ̀ tó bá mind business ẹ̀ ṣan máa rí ẹfin let's continue. kankan kò sí nǹkan kan àjọdókòrè pọ̀ ni màdé fún yín màá mú yín láti Genesis and I want to tell her today Bukky you need to move on o need àti move on with your life wò mí ọlọ́run ti gbàgbọ́ nínú ayé tèmi ọlọ́run ti ṣe mí dáadáa ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ ọ̀rọ̀ mi ó ti lọ fáà gan but you are not ready to move on hmm. it calls for concern ẹni This particular girl called Buki Jesse, you all saw what she did to me yesterday on her platform. Wà light, tọ́lá ìsúná bí láyé àsè. Èmi ò tiẹ̀ mọ̀. Pé mo, ó ti èmi kọ́ ló ti ń ṣe. Ìjọ́ kejì làwọn tèmi Now, let me quickly come in here. She said I made mention of her in my on my platform yesterday. Mo mo dúró kó ọ̀nà àjọ dóko mo fẹ́ jẹ́ kó dá ọkọ̀ ẹ̀ńtà àjọ dóko yẹn kí n wá ṣàlàyé ibẹ̀ but ẹ jẹ́ kí sáré sọ ilé ètò sọ yìí ó ní ó ní mo dárúkọ òun lórí platform lánàá you all can bear me witness did I insult her no ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ẹ did I insult this nitwit ṣé mo insult ẹ I did not ìgbà tó ń bú Mercy tó ní Mercy is mercilessly and this is not about Mercy alone ó ṣe fún Folúkẹ́ Dáramọ́lá kò sí àwọn celebrity tí ò tí come for kó máa ṣe wọ́n yàmàyàmà tí ẹ dẹ̀ wà lára the only thing I said yesterday ni pé Kudi mi dẹ̀ fẹ́ bú ẹ ṣó dáa bó ṣe insult àwọn people yìí ṣé ọkọ àkọ́kọ́ ẹ ọkọ àárò ẹ ló fẹ́ àbí kò yẹ yín ṣé gbogbo yín rántí did I insult her but just because egungun yẹn ń gùn ayé ẹ máa bàjẹ́ láàárọ̀ yìí tó bá ó dàbò òwojú egungun yẹn i did not mention her name O sọ pé láìfẹ́ ti lọ jù báyìí lọ olórí burúkú ẹ̀ thank god for social media payments tí ò bá ń ṣe facebook tó ń sanwó ṣe bóun ló ṣe ń sunkún lè ní pé bàbá mohbad ó súnmọ́ mi because ó rí mohbad fi cash out mọ́ gbogbo ilẹ̀ fún mohbad cash out ṣe bó ní this particular man one one thousand ló ń sọ sínú account ẹ every month láti support mohbad ìwọ àti bọ̀bọ̀ tó wà lamẹ́ríkà yẹn àti publicist ẹ jọ ń pín mo wá dá gbogbo yẹn dúró òun ló ń dùn ẹ àti ìdébẹ̀ ẹ jẹ́ ká lọ now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. àwọn àgbè wa wọn máa ń bọ́dà àwọn èèyàn pé kí ni mo rà nù gbàgẹ́ yìí tá a rí fín tó bá fẹ́ gbé bíìnì nínú ilé ẹ̀ gbàsà ara ló máa dà sí. Si tó bá jẹun tó tó yàgbẹ́ tó fẹ́ nùdí tó fẹ́ sanwó nora ara kúdí ni kí ni nǹkan tó wà láàárín èmi àti ẹ̀ máa já yín sí lẹ́yìn tí n bá wá parọ́ búkì gbogbo nǹkan tó ní láyé ni kò fi jáde kò fi búra kò fi búra. ṣe gbọ́ géèmù tó léwu bẹ́ẹ̀ tí n bá wá parọ́ láyé yìí kò ṣeé ṣépè fúnra ẹ̀ ṣe ti kọ́kọ́ get géèmù ẹ̀mẹ́ yẹn tí bá wá parọ́ láyè kémi bọ́ta kí wá búra unfortunately tó bá ń wo show mi ọmọ mo máa ti ń tẹnu mọ́ pé wọ́n ti ní ìmá ìmá ṣe but èyí tó bá wọ̀ tí èpè nu ìmá gbé ṣe pé ìwọ ṣé gbogbo yín gẹ̀ẹ́tì géèmù tó play ń gbẹ̀ yẹn búkì tí bá ń parọ́ gbogbo nǹkan tó bá ní láyé wá fi búra ìwọ ò ṣe búra pé tó bá parọ́ mo máa sọ fẹ́yìn tẹ̀ ń wo àwọn people you have to be intelligent to watch them ẹ wo nǹkan to sọ mẹ́ẹ̀ tí bá parọ́ gbogbo nǹkan tí bá tó bá wá láyé wá fi búra ìwọ ò ṣe wá fi ìwọ ò búra pò ń parọ́ àbò parọ́ ẹ jẹ́ ká máa gbé lọ. ìlara ni o competition dẹ̀ ní búkì. <laughs> ṣé ń gbọ́ lẹ́nu yáwáyáwá ìlara òwò mi ni kúdí ibo la fẹ́ bẹ̀rẹ̀ ó ní ìlara láàrin èmi àti look at me i'm naturally beautiful mi ní láti bá fagídí jayé nìwọ mi rí nǹkan gidi lára ẹ rí everything is about you is fake Me disrespect ẹ̀yin tẹ́ ń fake designer does it have to be designer ẹ̀yin ra nǹkan lórí high street ẹjọ́ kí ni mo fẹ́ lára lára this digbat kí ni mo fẹ́ lára lára ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣàánú mi me. wò Me. Me. Look, come mi lo nǹkan kan mo kàn this is my flawless face i have i have that confidence confidence mi láì mo bọ́ra mo debunt offering kí n look at me kí n lára ẹ lára ẹ fún kíni ó mọ àwọn tí mò ń lára wọn ni àwọn ọ̀tẹ́dọ́lá àwọn èèyàn ńláńlá tí mò ń wò lókè àdúrà wọn ni mò ń gbà lórí prayer point lójoojúmọ́ mo fẹ́ dàbí wọn kọ́mọ mi dàbí wọn ó gbọ́ ni ẹwẹ́ tó sọ pé ń lára òun ṣé fake designer ṣe mo fẹ́ lára ni àbí pọ́ṣọpọ̀ṣọ tó rí àbí cook turkey abára bọ̀ọ̀lì tó gbé sára mo fẹ́ lára come on now come on now make wake up for your fantasy. <laughs> ọlọ́run àwọn deluded followers wọn ló ń tọ wèrè iná wọn ń lára òun ẹ jẹ́ ká wọn gbọ́ lọ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ ṣáà ó dànù ẹ wá gbọ́ lọ mo ń bọ̀. mo láti gbàgbé mi because ọkàn tèmi ti sún àsínsàwáwù àsínísẹ́tìn ní gbogbo nǹkan láyé àjùlọ ìjà alára rèé kò dẹ̀ ṣe wà. àṣẹ ah, ń gbọ́ ní gbogbo nǹkan láyé pẹ̀lú tọ́lẹ̀tì tó kọ́ sí gbẹ̀rígbẹ̀ yẹn tó sọ pé <laughs> ọlọ́run kí ló ṣẹlẹ̀ láyé iná ní gbogbo nǹkan àsín ṣàwáwò pẹ̀lú tọ́lẹ̀tì tó kọ́ sí gbẹ̀rígbẹ̀ yẹn lójú tiẹ̀ náà tó bá pàwọ́ lálẹ́ ìdìwọ́ náà <laughs> àwọn àṣe nǹkan o Kudisky ní gbogbo nǹkan láyé àti ṣàwáwù pẹ̀lú tọ́ílẹ̀tì yẹn náà <laughs> tó ti fún bàbá Mohbad ní ṣàtẹ̀yìn Kudisky <laughs> wẹ̀ṣọ́ olójú kan ọba wọn nílò àwọn afọ́jú nínú ilé bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ òun lọ́ba wọn bẹ́ẹ̀. <laughs> Ọlọ́run ẹja mo dẹ̀ fẹ́ ṣe léni o ẹ jẹ́ ká máa wò lọ. ilé-ẹjọ́ ó láti move on pẹ̀lú láìfẹ́ kọ́pẹ́ mi kò wo pé kẹ́yìn yóò bá tèmi kò kò mi ò wọ ẹ́ gbogbo nǹkan. ṣètìrí thank God she's exposing herself thank God mo máa flash yín back when we started justice for Mohbad you all remembered. I put aside what she had done for me in the past. I go to her page. I do everything, you know, just to forget the past. We are fighting the same cause. But àti débẹ̀, ẹ jẹ́ ká máa gbọ́ wẹ̀ lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Lọ́lọ́run fi jẹ́ But ṣé mo kọ́ tí mo sọ sí? Ó sọ pé ó sọ pé òun ò láì òun hate mi. Ó ní láti bẹ̀rẹ̀ lòun ti hate mi. Èmi ò dẹ̀ mọ̀ èmi dẹ̀ ń lọ sórí platform ẹ̀ ṣe rí pé ó máa ń da kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ ń gbà mí ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ó sọ kan sìn ó ní everything lọ́lọ́run fi kẹ́ òun ju èmi lọ. <laughs> ó mà ṣe o ó mà ṣe o it's so unfortunate. <laughs> it's okay ẹ jẹ́ ká máa sọ lọ. níbi ọjọ́ orí. ṣé ń gbọ́. Sherry girl, Abajo, whenever she's on her chat, she talks to people anyhow. Ẹgbọ́n kan tó everything lọ́lọ́run fi kẹ́ òun ju èmi lọ, débi ọjọ́ orí. Age is just a number, my darling. Tí bá rí ọmọ twenty tọ́lọ́run gbà fún, màá celebrate I will pray for her. Ẹ wo bí lè ṣe ń mi drag just months oṣù ni o mo dẹ̀ sọ ẹ̀ pé rán pa ìtura àbúrò ẹ̀ tó kú yẹn kọ́ ló ń fọ̀rùn kẹ̀ èmi àtàbúrò ẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa ó ní nǹkan tẹ́mi àtàbúrò ẹ̀ jọ̀sọ̀ no kb please don't say please don't fracalize you share that video despite the fact that you saw that she was insulting me and I saw your comments kb they screenshot it to me people came to me and told me kb I thought Bukky is your friend What's KB? You can, you cannot come here and tell me calm down. Maurice Queen, you why didn't you call me? Why didn't you send a message to me before you shared that video, KB? I love you more than what you are doing. I will not do it to you. So don't tell me to calm down. Just watch. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tó ni bá dẹ̀ fẹ́ gbà ko nọ́mbà, ni á jẹ́ kó gbà tó o bá gbà ní normal ní simple bí ọlọ́run ṣe ti kọ́ wàá gbà ní ìṣòro I I take you people from the Genesis now this call this girl called Buki Jesse I've seen her for the maybe in the beginning of it you people all know the father of my child I don't need to. Eh, not to mention his name today because ó ti bá ó ti bá wa dá sọ̀rọ̀ yìí rí o Délé Táíwò ó ti bá èmi àti Bukky dá sọ̀rọ̀ yìí rí o ó kó. ó ní náà wọ́n jẹ́ ká gbọ́ bẹ̀rẹ̀. àjùjọ pín dó ni o. ṣe gbọ́ ó ní Délé Táíwò ti bá èmi àti òun dá sọ̀rọ̀ yìí mo ń bọ̀ mo máa pe Délé Táíwò ń sìn please ẹ eh, hold on kí Délé Táíwò wá sọ please just hold on for me ẹ ní sùúrù fún mi please please ẹ ní sùúrù mo ń bọ̀ mo fẹ́ bi délé taiwo láwọn question kan ni ẹ ẹ má bínú sí mi ṣé gbogbo yín ti rí ṣe ti rí délé taiwo ni ẹ máa pè ń sìn ẹ jẹ́ kí n sáré pè kọ́lọ̀ ń jẹ́ kó gbé tó bá wà ní uk á gbé. please stay on the line a few seconds. oh naija number ẹni mo ń bọ̀ ẹ jẹ́ kí n lọ sáré pè ẹ jẹ́ kí n sáré pè lórí whatsapp ẹ dúró ibi tí délé taiwo ti bẹ́mi àti kudi parí ìjà kó wá sọ fún gbogbo wa ká gbọ́ mo ń bọ̀ délé gbé fóònù yìí o tó o bá gbé mi àti ẹ máa ní pọ́blẹ́mù o délé o gbọ́dọ̀ gbé fóònù yìí o. ṣé gbogbo yín ti ní. nọ́mbà ẹ̀ fún mi one minute mo fẹ́ pé èèyàn kan kó fún mi ní nọ́mbà uk ẹ̀ bíyà uk ló wà mo ń bọ̀ mo fẹ́ sáré pé èèyàn kan ẹ fún mi one minute please bí adélé taiwo ló ló ń parọ́ fún èní ni máa járọ gbogbo wọn <laughs> ẹ ní sùúrù fún mi ẹjọ yẹ. ẹ ló má sọ̀rọ̀ má sọ̀rọ̀ just text mi ní nọ́mbà adélé taiwo ti uk please. ok. ẹ eh, ok o ṣe. ẹ lọ gbé cup of tea please. Mm. Hmm. <sighs> ń dúró fún nọ́mbà yẹn ẹjọ ẹ má bínú ẹ má bínú ẹjọ i'm waiting for that number please mm. mo waste time yìí ẹ má bínú i'm waiting for Dele Taiwo's uk number please i only have his lagos number his naija number. Mm. okay ó ṣe thank you um, yeah. Hum. Okay. Okay. Bom. Hum. Oh boy, hold on. I'm sorry, the number you've called is temporarily unavailable. Please try again later. Okay. Number. Number you are available. Okay, number. I bọ̀. Ẹ send voice note sí Délé. So tó get back sí me. My play ẹ̀ fún ẹ ló délé káàsì ṣe wà òkè Bukky Jesse ló ń sọ̀rọ̀ báwo ni àwọn fámìlì nǹkan um, ex ẹ ìyá ọmọ ìyá firstborn ni um, Kudi ó níwà tòun ẹ bá èmi parí ìjà rí ó dẹ̀ sọ pé torí mo ń dó ẹ ó nítorí mo ti dó ẹ rí ó nítorí ẹ ni mo ṣe ń bá òun jà mo ti pè ẹ́ mo dẹ̀ tún ti gba nọ́mbà ẹ lọ́wọ́ ẹ tí mo tún mọ̀ mọ́ ẹ tó mọ̀ èmi àti ẹ ní UK mi fẹ́ dárúkọ ẹ àbí kò yẹ wípé kó fún mi nọ́mbà mo pè é sí nọ́mbà naija but unfortunately ó rìn gògbé mo tún wá pè é ń sìn mo ní kẹ́ni yẹn fún mi nọ́mbà but nọ́mbà yẹn kò lọ ẹjọ́ ẹni tó bá ń wò mí tó bá ní nọ́mbà délé nu yín ẹjọ́ bá mi send ẹ̀ ṣe ti gbọ́ ó ṣe délé thank you i will expect your call please because i need to you know people need to know what is happening thank you god bless you bye bye ṣe ti rí délé taiwo mo send message ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́ ń bọ̀ ń bọ̀ ní sùúrù ah, mo ń bọ̀ ẹ dúró ah, èṣù ti jẹ̀bi ń bọ̀. ń ah, bọ̀ ẹ ló délé Táíwò Bukky Jesse ló ń sọ̀rọ̀ àbó ti blọọkì mi ni ó ríǹgì kò blọọkì mi. Bukky Jesse ló ń sọ̀rọ̀ mo fẹ́ confirm àwọn kankan ni ìyá ọmọ ẹ Kudi of Dublin ṣó ti yẹ ó sọ pé torí odó mi rí lèmi ṣe ń bá àwọn ìjà pò dẹ̀ tí bá wa parí ìjà rí délé please tó bá gbọ́rọ̀ ẹ̀ reply me with a voice note mo ti gba nọ́mbà ẹ lọ́wọ́ s s o ti mọ ẹni náà mo ti gba nọ́mbà naija ẹ lọ́wọ́ um, nọ́mbà uk um, ẹ lọ́wọ́ ẹ̀ òun dẹ̀ mo pẹ́ sí but ò gbé jọ tó bá gbọ́ message mi jọ ó lè send voice note you don't need to call me i just want to play it for people to hear because ó sọ pé wọ́n lo ṣàlàyé fún ó lo bẹ́ẹ̀ mi àtòun you ìjà rí mo dẹ̀ fẹ́ kó sọ lójú gbogbo ayé àbí kò yẹ kán mọ̀ ipò bá wa thank you bye I just got to play lè tó ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ ló délé Táíwò Bukky Jesse ló so sọ̀rọ̀ àbó ti blọọkì me. Only he could block me. Bukky Jesse ló ń sọ̀rọ̀ àmọ́ ah, fẹ́ confam àwọn kankan ni ìyá ọmọ ẹ Kudi of Dublin tó ti yẹ ó sọ pé torí odó mi rí èmi ṣe ń bá àwọn ìjàpọ̀ dẹ̀ tí bá wa parí ìjà rí délé please tó bá gbọ́rọ̀ ẹ̀ reply me with a voice note mo ti gba nọ́mbà ẹ lọ́wọ́ s s mo ti mọ ẹni náà mo ti gba nọ́mbà nàìjíríà ẹ lọ́wọ́ um, nọ́mbà uk um, ẹ lọ́wọ́ ẹ òun dẹ̀ mo pè sí but ò gbé jọ tó bá gbọ́ mẹ́sẹ̀gì mi jọ o lè send voice note you don't need to call me i just want to play it for people to hear because ó sọ pé wọn lọ ṣàlàyé fún un ó lọ bẹ́ẹ̀ ni àtòun parí ìjà rí mo dẹ̀ fẹ́ kó sọ lójú gbogbo ayé àbí kò yẹ kọ́ mọ ìpò bá wa parí ìjà rí o ṣe thank you bye. ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí i mo tún pè lẹ́ẹ̀kan sí i. kò gbé ẹ jẹ́ ká play voice ẹ jẹ́ ká máa play video yẹn lọ so tó bá gbé màá wá play màá wá play fún yín ṣe ti gbọ́ ẹ má Yeah. Ah, tó máa dùn mí nìyí o ṣé kò tún play mọ́ nísìn kí ló ń ṣẹlẹ̀ oh shit kí ló ń ṣẹlẹ̀ gangan. ibi tí ìlara hatred yìí pọ̀ dé lọ́wọ́ ẹ̀ Bukky Jesse mo tẹ̀ ṣépè lọ́jọ́ náà lọ́hùn tó bá jẹ́ pé o rántí èpè ni mo ní ẹni tó fẹ́ fi àkọ́bí mi dààmú mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín ìwà àti rutikechi sí mi lọ́jọ́ náà lọ́hùn ó dà padà sí ní lórí àdàbí tó bá yẹ pé mo ro ebi sí ẹ̀yin ọmọ ọlọ́mọ. ṣé mo nǹkan tó fẹ́ púùfù ń bẹ̀ yẹn jẹ́ ń gbọ́ ó fẹ́ púùfù pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ mi òun lòun ṣépè yẹn Kudi ó kéré sí nọ́mbà gan. Ruth Nkechi tó ń sọ yìí ẹ jẹ́ kí n sáré débẹ̀ mi ì fẹ́ débẹ̀ bọ̀ tẹ́jẹ́ ń sáré débẹ̀ ṣẹ́rí Ruth Nkechi ìgbà tí fracas bẹ̀rẹ̀ ní 2016 oníkálukú ní wọ́n ní platform tiwọn ayé ewé mi mọ Ruth Nkechi rí láyé mi ìgbà táwọn ayé bẹ̀rẹ̀ sí ní attack mi Ruti Kechi dìde from nowhere I have never seen her in my life before and I will not lie about that ṣe ń mi mi rí Ruti Kechi rí ọ̀dọ̀ àwọn ayé ni Kudi wà ń gbà yẹn a wà máa parọ́ a máa sọ oríṣiríṣi mi bí Ruti Kechi Ruti Kechi sẹ̀rẹ̀ àwọn èèyàn máa wọnú inbox ẹ̀ ọ máa fún information ṣe ń gbọ́ Ruti Kechi bá bẹ̀rẹ̀ sí tú gbogbo àṣírí ẹ̀ ẹ wo bí tó gbé gbà ń sìn ẹjọ kí ló ṣàkọ́bí wèrè lesbian làkọ́bí ẹ̀ náà ajá lọmọ ẹ ń bá sùn náà kí ni gbogbo eléyìí tó ń sọ pẹ̀lú àkọ́bí èmi ò mà kọ́bí ẹ rí mo sọ fún ẹ pé mi ń bú mi ń bú ọmọ ọlọ́mọ gbé nǹkan tí n bá sọ nípa ọmọ ẹ jáde ẹni kó gbé nǹkan tí n ṣe ẹ ti rí pity party game ẹ ti rí manipulation game ti gẹ̀ yìí ń play ṣé gbogbo yìí ti rí game tó play ó ní nǹkan tó ń sọ ń gbà yẹn àbí wèrè lélẹ́yìn ni jẹ́ kó máa pọ̀ létí ìyá ẹ̀ ò fẹ́ kọ́ ọmọ mi ṣánsìn Jesus Christ <laughs> I don't want to talk E jẹ́ ká fi ọmọ yẹn sílẹ̀ ẹ ẹ gẹ́ẹ̀tì kan tó ń ṣe bẹ̀yẹn ni ipe èpè tóun ṣe ń gbà yẹn ló ń ṣẹlẹ̀ ṣó ṣe ìgbésí ayé ọmọ tiẹ̀ gan ṣó dùn mọ́ ẹnu ni ẹ gẹ́ẹ̀tì nǹkan tó ń ṣe ń bẹ̀yẹn ni ipe to tó ṣẹlẹ̀ èpè tóun ṣe èpè tóun ṣe fèmí àti <laughs> ugu ti ń kẹ́chí tó yẹ pé òwúwà burúkú ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. tí n bá mọ nǹkan kan nípa nǹkan tí ìwọ Bukky Jesse tó ṣe mú orúkọ mi lọ́lé ológun pé kí n kú. <laughs> ṣàmì pé ó sọ̀rọ̀ ológun yìí ń jọ yẹn ṣé gbogbo yín rántí wọn ló ti ṣe sóòrí lórí ọ̀rọ̀ ológun yìí mi ìdálóhùn mo kọ ìdúnà pé kò sọ̀rọ̀ mbẹ̀ náà ẹ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ológun yẹn mi mọ́rọ̀ ẹnì kankan lọ sílé ológun láyé mi ìgbà tí wàhálà pọ̀ ṣẹ́mi pé máa sọ fún yín pé àti àti twenty sixteen ni mo ti ń fèsì gbogbo challenges yìí gbogbo yín wọn ti pé mo sọ fún yín so ó wá ní lady kan ó lady kan ní Manchester ń gbà yẹn àwọn ewé ń bá mi jà àwọn ayé ń bá mi jà gbogbo àwọn tí mo gbèjà wọ́n kọjú ìjà sí mi àwọn fámìlì náà gbógun dìde ogun yẹn pọ̀ gan ṣe ń gbọ́ ó wá ní lady kan tó wà ní Manchester ń gbà yẹn òun ṣe mí òun gbà mí ó máa wá bá mi òun mọ àti òun mọ̀yàn kan ó ti ń mi lórí social media tipẹ́ o ṣé tí n bá ní oògùn máa lọ máa báyàn kó máa bá mi wá gbàdúrà ìgbà tí nǹkan ń ṣẹlẹ̀ sí mi ẹ má mo máa sọ fún gbogbo yín ẹ jẹ́ ká máa fi common sense ká máa fi gbọ́ nǹkan táwọn pípọ̀ yẹn sọ ṣé tí n bá ní oògùn máa bá lọ wá to tó máa bá mi gbàdúrà ẹ sọ fún mi ṣé màá lọ máa wá èèyàn tí n bá lóògùn tí mo mọlé olóògùn màá lọ máa wá èèyàn tó máa bá mi gbàdúrà ẹ jẹ́ kí n máa sọ lọ so ìgbà tí wàhálà yẹn pọ̀ àṣé lady yẹn lady tó wà Manchester yẹn ṣe ń gbọ́ àṣé ó ń bá wọn ayé ṣiṣẹ́ èmi ò mọ̀ mo ti trust èèyàn ti pẹ́ ṣe ń gbọ́ lady yẹn àṣé bó ṣe ó wá bá mi ń jọ kan ó ní à ó ní àfa òun ó náà sọ pé kí n mọ́kù kan gbogbo àwọn tí mò ń bá jà wá ṣe ń gbọ́ ó náà ní kí n mọ́kù kan gbogbo àwọn tí mò ń bá jà wá pé wọ́n á lè ṣe prayer gbogbo wọn wọ́n á lè fi mí lọ́rùn sílẹ̀ kò ní síjà mọ́ because wàhálà yẹn pọ̀ gbọ́ngbà yẹn but Emi ò sá agogun mẹ́sàn-án lèmi o ṣe ń gbọ́ mi mo dẹ̀ fún lady lórúkọ yẹn àṣé lady yìí fẹ́ lórúkọ yẹn against mi ni ìgbà tí wàhálà máa ṣẹlẹ̀ ó sọ pé mi fóun lórúkọ kí ẹ̀gbọ́n òun lọ pa èèyàn ni ó mo rán òun ṣe pé orúkọ tí mo fún òun yẹn èmi ní kó ẹ̀gbọ́n òun lọ bá mi pa gbogbo wọn gbogbo orúkọ tó ń sọ yìí orúkọ gbogbo àwọn ọmọ bàbá mi ló wà ń bẹ o <laughs> tí bá tiẹ̀ fẹ́ pààyàn màá tún pa gbogbo àwọn ọmọ bàbá mi gbogbo orúkọ àwọn ọmọ bàbá mi pátá ló wà nù orúkọ yìí ọwọ́ bọ́ta léjì yẹn sọ pé mo fẹ́ lọ pa wọ́n ni mo fẹ́ lọ pa wọ́n ni níwájú ọlọ́run àti ọ̀tí mo ní pa tí mo ní tí mo ní pè jẹ́ rírọ́ léjì náà mo yìí rí nínú inú ṣọ́ọ̀bù kan ní chita mill mo yìí rí ní last week mo ò tiẹ̀ mọ̀ pé wà bẹ́ẹ̀ ó kọjá lára mi ó pè mí ó kí mi ó kí mi mo kí mo hug ẹ̀ mo náwọn ọmọ ẹ̀ ń kọ́ ọlọ́run máa dájọ́ fóníkálùkù mi ní láti wá ṣàlàyé fẹ́ anybody àbí kò yẹ yín ọgbọ̀gùn tó ń sọ nìyẹn o ọgbọ̀gùn tó ń sọ nìyẹn o ẹ jẹ́ ká bá sọ lọ nítorí mo ṣàlàyé ń jọ yẹn kò mí pé mo ní kankan tí mo fẹ́ sọ bọ́ mo kàn wó pé ọ̀rẹ́ ò ọ̀rẹ́ ò ní ìtumọ̀ ni ṣòtí yẹn so nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn nìyẹn o ó dẹ̀ mọ̀ ó dẹ̀ mọ̀ but tó bá ti fẹ́ sọ̀rọ̀ á ní Bukky Jesse bó kọ̀ òun lọ sílé ológun ṣe bó sọ pé oléyìn òkè ni ẹ̀gúsí ń bá ẹ̀fọ́ ògùn ẹ̀wọ̀ wèrè ṣe bó sọ pé pètò ṣẹ́ ló jẹ́ kó ṣẹlẹ̀ sí inú ayé ọmọ ẹ̀ láìṣọmọ mi ó dẹ̀ tún bẹ̀rù ògùn ṣẹ́rí pé kókọ wèrè yìí ṣẹ́rí pé ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa gbọ́ lọ. mo ṣépè lọ́jọ́ náà lọ́hùn èmi èpè mi ò kò lè lọ kó lè kó lè ṣe kó má ṣe mo máa ń sọ mi ò kí ń ṣépè o but kíyèsára lọ́dọ̀ mi má sùn mi kan ògiri bó kì í rántí nǹkan tẹ́ ṣe fún ọmọ mi rántí nǹkan tẹ́ ṣe fún ọmọ mi now mo fẹ́ sọ̀rọ̀ dé gbogbo bíbá yìí bọ̀ ṣe ti rí ṣe rí nǹkan tí mo ṣe avoid gbogbo ọ̀rọ̀ yìí ni pé ó máa ta báwọn tí mo ti ní peace pẹ̀lú ṣó ti yẹ yín ṣe rí wèrè tó ń sọ̀rọ̀ yìí mo sọ fún yín pé inú ayé ló wà ń gbà yín ti ìgbà tí ó ní tí mo sọ story ọmọ mi èèyàn kan update pé mo ṣe nǹkan báyìí fún àwọn um abike. mo dẹ̀ like nǹkan tí Láyọ̀ ṣe ń yin, yẹn Láyọ̀ update nǹkan kan ó ní gbogbo wa láti ṣẹ́ra wa ṣé ìgbà tó lórí burúkú ìwà àná ayé ọmọ mi omo yẹn iwa bi bí eight years old Odo wọn ni ọmọ wúlíṣì yẹn wà ń gbà yẹn wọ́n gbé òbítúárì sórí àwọn ọmọ yẹn àwọn ọmọ tí nǹkan kò ṣe wọ́n ṣe oríṣiríṣi fáwọn ọmọ wa ẹjọ́ òun dẹ̀ wá nù bẹ̀yẹn ṣe báwa náà da dá padà fáwọn ọmọ wọn ni àbí nǹkan tí mo sọ yẹn nǹkan tó ń sọ nìyẹn o wọ́n ṣe oríṣi àwọn ọmọ kéékèèké ọmọ ọmọ tó wà wúlìṣì yẹn ó lọ gbé wọn àtọmọ ìyá àbíkú wọn lọ gbé àwọn ọmọ sínú pósí àwọn ọmọ gbogbo àwa tá à ń sọpọ́tì ìyá Esabod gbà yẹn wọn lọ gbé àwọn ọmọ sínú pósí tọkọ rest in peace ọmọ Ṣadé Eloquenza àwọn ọmọ oríṣiríṣi ẹjọ ṣé káwa káwọ kò ká máa wò wọn ni Nkechi dẹ bọta ó dẹ ń dá padà fún wọn mo ṣẹ́rí nínú justice for Mohbad ṣẹ́rí nínú nínú fracasi mo máa hate kéèyàn máa claim pé òun lòun òun lòun dá ẹ bẹ pé máa sọ statement kan mo ní gbogbo wa láti ṣẹ̀ tàti kùnà sógun ọlọ́run àbí tó yẹ yín gbogbo wa láti ṣẹ́ra wa a kàn ti wà matured la ṣe overlook ẹ̀ ẹ wo wèrè tó ń pariwo bá ṣe nǹkan kan fọmọ ẹ ṣé kébì lọ máa gbé ó wà lọ́wọ́ mi ó yìí wà lọ́wọ́ mi dọ̀la tẹ bá fẹ́ rí máa gbé síta kò kàn ṣe nǹkan tójú gbọ́dọ̀ máa rí ni so be ṣe ń ṣe nǹkan fáwọn ọmọ tiwa yẹn kàkáwọ́ kò ká máa wò yín ó wà òkè ẹ jẹ́ kí n máa sọ lọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. you are ní rutin kechi then be gbé ọmọ mi tẹ ní ọ̀tá ọmọ mi ní hiv ẹ gbé káàkiri ẹ bẹ̀rẹ̀ sí ṣèkà sí ọ àkọ́bí mi nǹkan tí gbogbo wa bá gbìn in this world ilé ayé ìlàtí máa ka àní kúrò láyé lọ kà lọ́run a máa ká nǹkan tá a bá now ẹ ìwọ náà ká nǹkan tó gbin lọ́mọ ṣe di lesbian náà àbí ìwọ náà ti ká nǹkan tó gbin gbogbo wa là ń kà ìwọ náà ká nǹkan tó gbin lọ́mọ ṣe di lesbobo náà so kí wàá ní ìdùnnú ẹ ń bẹ abẹ́ gbọ́ ó ní gbogbo ọlọ́mọ ká nǹkan ta gbìn <laughs>